الحمد لله الذي لا مانع لمن وهب ولا معتي لمن صلب طاعته للعالمين أفضل مكتسب وتقواه للمتقين أعلى النسب هيأ قلوب أوليائه للإيمان وكتب وسهل لهم في جانب طاعته كل نسب أحمده على ما على ما منعنا من فضله ووهب وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أهزم الأحزاب وغلب وأشهد أن محمدا عبده ورسوله الذي اصطفاه وانتخب لقد أرشدنا النبي محصفة صلى الله عليه وسلم عمليا وقوليا من خلال سيرته وأحاديثه الشريفة إلى أهمية عمل المسلم وسعيه على رزقه فقد عمل برعي الغنم والتجارة وقال صلى الله عليه وسلم ما أكل أحدا طعام قط خير من أن يأكل من عمل يده رواه البخاري وقال أيضا لأن يحتطب أحدكم حذمة على ظهره khayrun lahu min an yus'ala ahadan fayu'tihi aw yamna'ahu rawahu Bukhari adúpẹ́ fún ọlọ́run ọba àlékiọlá ọba tó já sí wípé gbogbo ohun tí ọba ṣe lérí ẹ̀dá tó ní wa huwa ala kulli shay'in qadir òun lọ́mọ̀ lágbára lórí ohun gbogbo atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá ní Muhammad sallallahu alayhi wa sallam anabi tí ó fi ń yé wa wípé gbogbo ẹ̀dá mọ̀nìyàn tí ń bẹ lórí ilẹ̀ ayé ó lóore fún un kó jẹ nínú tí ń ṣe pé tí ń fi ọwọ́ ara rẹ̀ ṣe òun náà ni wípé iṣẹ́ ọwọ́ tí ó ń ṣe ó lóore fún ọmọ ẹ̀dá láti máa jẹ níbẹ̀ anabi sallallahu alayhi wa sallam ló tún wá sọ báyìí wípé yọmọ lóore fún ọmọ ẹ̀dá kan tọ́já sí wípé gbogbo ohun tí ó fẹ́ jẹ gbogbo ohun tí ó fẹ́ mu fúnra ara rẹ̀ ló ń wá òun ló ń ru gìtà nínú igbó tó ń tà tí wọ́n fi ń jẹun ó lóore fún ojú kọ́ tọrọ lọ́wọ́ èèyàn lọ wọ́n ò fún ni àbí wọ́n kọ̀ fún un sallallahu alayhi wa sallam anabi yìí èyí ló fẹ́ mú wa sọ nípa ní muhammad sallallahu alayhi wa sallam lórí àwọn iṣẹ́ tí ó ṣe àkọ́kọ́ iṣẹ́ tí anabi sallallahu alayhi wa sallam tó ṣe ó náà ní pé adaran ni ó da ìran ó da ìran jẹ débi wípé wọ́n mọ̀ ní adaran lẹ́yìn ìgbà tó wá kò níbi eléyìí anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ ní sí wípé olùṣòwò ni ó ṣe òwò pẹ̀lú àbúrò ó ṣe òwò pẹ̀lú ẹ̀gbọ́n bàbá rẹ̀ tá a mọ̀ sí Abi Talib lẹ́yìn ìgbà tó wá kú mbẹ̀ tán ó tún bá Sayyidina Khadijata tí ń ṣe ìyàwó ẹ̀ ó tún bá ṣe òwò anabi sallallahu alayhi wa sallam látara ìtàn rẹ̀ látara ìgbésí ayé ẹ̀ ó wa ní bí èèyàn ṣe ń ṣe ayé tí ó fi rí ayé gbé anabi sallallahu alayhi wa sallam òun ló fún wa ní gbogbo àwọn nǹkan wọ̀nyí jama mùsùlùmí níta fẹ́ ká kọ́ níbẹ̀ òun náà ni wípé iṣẹ́ ọwọ́ òjíṣẹ́ ńlá ní Muhammad sallallahu alayhi wa sallam látàrí dídá ẹran rẹ̀ èkejì iṣẹ́ ọwọ́ àná Muhammad sallallahu alayhi wa sallam látara òwò tó ṣe ìkẹta èyí tí ọmọ jẹ́ bí nǹkan tọ́já sí pé kí ni mùsùlùmí gbọ́yé látara òjíṣẹ́ ńlá àná Muhammad sallallahu alayhi wa sallam tí ọba alekeola subhanahu wa ta'ala tó pè fún wa nínú alukur'an wípé laqad kana fi rasulillahi uswatun hasana òjíṣẹ́ ńlá àná Muhammad sallallahu alayhi wa sallam ó ẹni tọ́já sí wípé àwòkọ́ṣe dáadáa ni fún gbogbo ẹni tó bá já sí wípé ó ní ìdí àti bá ọlọ́run ọba àlekíọ́lá òun ní ní dáadáa anabi sallallahu alayhi ọba àlekíọ́lá wọ́n sọ fún wa nínú suratul mulk ó ní wàlẹ́sì ja'ala lakumul arda zalula famshu fi manakibiha wakulu min rizkihi wa ilayhi nushur ọba àlekíọ́lá sọ fún suratul mulk ó ní òun lòun ṣe ilẹ̀ fún wa fún gbogbo ọmọ anabi adama lérí ilẹ̀ ó ṣe ilẹ̀ fún wa láti máa wá ìjẹ́ ẹ̀mú láti máa wá bá sì dá ayé láti máa wá bá sì máa ọlọ́run ọba láti máa wá láti máa wá bá sì máa ṣe ohun gbogbo lórí ilẹ̀ ayé náà wà ilé ìnùṣòro ẹ̀dá ọmọnìyàn kó sì má gbàgbé wà kó lómi rìdìkìhì ọba lẹ́kíọ́lá ní nínú tí ń bẹ lórí ilẹ̀ tá ní kọ́mọ nìyẹn máa ṣe yìí kó lómi rìdìkìhì inú rẹ̀ náà ni ó ti máa jẹ o wà ilé ìnùṣòro kí ọmọ anabi adama kó sì má gbàgbé wípé ọ̀dọ̀ ọba lẹ́kíọ́lá òun náà ni kó wá wa á sí. Si ra'ayu nabiyyi al-ghanam báwo ni òjíṣẹ́ ńlá náà muhammad sallallahu alayhi wa sallam báwo ló ṣe dára jẹ iṣẹ́ owó àkọ́kọ́ tó jíṣẹ́ ńlá ṣe òun náà ni dídá ìran báwo ni òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam báwo ló ṣe dá ìran jẹ awwalu man tajaha awwalu man tajaha alayhi wa sallam min al-amal ra'ayu al iṣẹ́ àkọ́kọ́ tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tó ṣe òun náà ni dídá ẹran fi bani Sa'ad ma ikhwanihi min ar-rida'a anabi dá ẹran ní ìdílé Sa'ad ó dá ẹran jẹ pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n jọ mú mú kan náà ìdá ẹran jẹ tánàbí sallallahu alayhi wa sallam tó dá ẹran jẹ yìí kí ni fi ń kọ́ wa jàmá mùsùlùmí ìwọ ọmọnìyàn tó máa sọ fún ọ wípé ṣe iṣẹ́ má ya ọ̀lẹ ìwọ ọmọnìyàn tó máa sọ fún ọ wípé má jókòó sójú kan dìde o mójútó ọ̀rọ̀ ayé ara rẹ anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ àwòkọ́ṣe àkọ́kọ́ fún gbogbo mùsùlùmí anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa pé ma ba'athallahu nabiyyan ọba àlekè ọlọ́wọ́ mọ̀ dá anabi kan kò gbé dìde illa ra'il ganam illa ra'il ganam àfikọ́já sí pé òjíṣẹ́ yẹn máa da ẹran jẹ ni wa khalalahu sahaba àná sahaba wọn bí anabi muhammad sallallahu alayhi wa sallam wọn bí léèrè ya ṣé ìwọ náà bẹnu ẹni tí ọmọ da ẹran jẹ ìyẹn ẹwọ hikima kan bẹ yẹn anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni wà ánà bẹ́ẹ̀ náà ni èmi náà ada ẹran jẹ lẹ́yìn kí èmi náà jẹ kọ́ mọ́ wòrà rẹ pé o ti dàgbà jù mọ́ wòrà rẹ pé o ti ga jù mọ́ wòrà rẹ pé ah, mọ́ àmọ́ ti dé ògóńgó mo ti dé òkè àfi kí n jòkó kan ọmọ kó wá fún mi ni lẹ́yìn mọ́ ṣiṣẹ́ òfin jòjì sẹ́lá náà muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí abdullahi bin jabir radiyallahu ta'ala an ó bi òjíṣẹ́ náà ní muhammad sallallahu alayhi wa sallam ó bi léèrè akunta tara al-ghanam eré òjíṣẹ́ ńlá ṣé rẹ̀ náà máa di ẹni tó máa da ẹran jẹ ní anabi sallallahu alayhi wa sallam ó bá ní na'am bala adaran jẹ lọ́yẹ kémi náà jẹ èmi náà mo máa daran jẹ anabi sallallahu alayhi wa sallam wọn ròyìn wọn dá abdullahi bin jabir léèrè ń ó ní wàhálì mi nàbí yìí ǹjẹ́ ń nú ànábì kan ǹjẹ́ ń bẹ nínú òjíṣẹ́ kan ǹjẹ́ ń bẹ nínú ẹni tá a fi sẹ́ràn kan illa ra'aha àyàfi kọjá sí wípé yóò máa da ẹran jẹ àyàfi kọjá sí wípé yóò máa da ẹran jẹ àkọ́kọ́ iṣẹ́ tá anabi sallallahu alayhi wa sallam tó kọ́kọ́ ṣe nìyẹn tí yóò máa já sí wípé eré mùsùlùmí gbogbo ipò tó wulẹ̀ kó wà gbogbo ibi tó yẹ wulẹ̀ kó dé gbogbo bó ṣe wulẹ̀ kó ga tó wọn náà gbọdọ̀ ní nǹkan kan tó máa ṣe lópin ìgbà tí gbogbo bùkátà yìí bá dé ó fi kojú ẹ̀ òjíṣẹ́ ńlá náà Muhammad àtìlẹ́ ní kọ́ mọ̀ sí nǹkan kan àtìlẹ́ ní kọ́ mọ̀ síṣẹ́ àtìlẹ́ ní kó jòkó gẹ́gẹ́ bí ẹni tá a fi sẹ́rán anabi sallallahu alayhi wa sallam bá ní ọlọ́run bá kìkún gbé nìkan kan dìde o àyàfi kó fún ní tí ó mọ̀ ṣe wa amaluhu sallallahu alayhi wa sallam tijara iṣẹ́ tó jìṣẹ́ ńlá tó ń gbájúmọ́ lẹ́lẹ́kejì nígbà tó da ẹran nígbà tó wà ní kékeré iṣẹ́ tó gbájúmọ́ òun náà lówó ó ṣe òwò èyí tí gbogbo wa yìí náà ń ṣe iṣẹ́ káràkátà iṣẹ́ káràkátà láì ní jẹ́ ohun tó bá lékè ọlá kí o ṣe anabi sallallahu alayhi wa sallam ọmọ bá Khadija tó ń jẹ́ ìyàwó ẹ̀ ọba ta ọjà tí gbogbo wa náà sì mọ àwọn ìtàn wọ̀nyí nígbà tí ó sì jẹ́ bẹ́ẹ̀ tán sallallahu alayhi wa sallam ó jẹ́ ẹni tọ́já sí pé olùfọkàntán ni kí wàá la fẹ́ mú bẹ́ẹ̀ kí ni hikima fẹ́ mú bí gbogbo ta kàkàlẹ̀ yìí sallallahu alayhi wa sallam òfin yé wa ó ní àkọ́kọ́ gbogbo ẹni tí bá ń da ẹran jẹ yóò ní ìkápá yóò ní ìmọ̀ràn yóò ní agbára àti ló darí àlè umma àti lè darí ìjọ tí bá ń ṣe àkọ́kọ́ náà gbogbo ẹni tí bá ń da ẹran jẹ tí ń ṣe òwò yóò jẹni tó ní sùúrù tó o bá ṣe sùúrù o lè kojú gbogbo àwọn ọmọ ènìyàn wàtàwádọ̀ ó máa jẹ́ni tí ò ní tẹríba torí pé gbogbo ànábì sallallahu alayhi wa sallam fi yé wa pé gbogbo ẹni tí ọba àlekẹ́ lábá fi ìwúgbéraga wọ̀ lọ́rùn kò ní rálì jẹ́ náà wọ àfikún jẹ́ni tó ní sùúrù ẹ̀kẹta àsùjáà yóò jẹ́ ẹni tó lákìkanjú gbogbo ẹni tí yóò bá kó tí yóò bá kó àlèwò mọ̀jọ tí yóò darí èèyàn ọgbọ̀rọ̀ jẹ́ni tó jẹ́ akíkanjú arahma ìkẹ́ wàlúùnfù àti fi ọmọnìyàn ṣe ó ń bẹ nínú kí mùsùlùmí ó ní láti já sí wípé a fi jọ òjíṣẹ́ lánàá Muhammad abẹ́lọ́hún ọba alekiola kó ṣe gbogbo wa lẹ́nu tó sí wípé ojú ọ̀nà náà Muhammad yìí àti gbogbo tó kọ́ wa àti gbogbo tó fi lé wa lọ́wọ́ tá a mọ̀ wù níwà tá a mọ̀ ṣe níṣẹ́ tí ó já sí wípé òun náà láfi bá ọba àlékiọlá láfi bá lò láfi bá ọba àlékiọlá ní ti dáadáa àbí Ọlọ́run kó sì dáadáa fún gbogbo wa látàrí bẹ́ẹ̀ akí gbogbo jàmá mùsùlùmí akí bàbá wa ààrẹ bàbá wa ààrẹ Ọlọ́run wò mọ́sí ẹ̀bẹ̀ wa kún wọn lọ́wọ́ àti gbogbo àwọn tọ́jọ́ ń ṣèjọba àti gbogbo àwọn tí jọ ń ṣe ìjọba ẹ̀sìn Islam lórílẹ̀‐èdè Cote d'Ivoire akí wọn kọ́lọ́ mọ́sí ẹ̀bẹ̀ wa kún wọn lọ́wọ́ bàbá wa Muhammad Said imam Muhammad Said akínkùnmi kọ́lọ́hún mọ́ṣẹ́ bá wa mójútó wọn gbogbo àwọn mọ̀kádàmù gbogbo kọ́mínà Abidjan bá wa mójútó gbogbo wọn náà gbogbo àwọn mufti gbogbo kọ́mínà Abidjan bá wa kẹ́ gbogbo wọn bá wa mójútó wọn bá wa ṣe wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ abẹ́ ọlọ́run kó ṣe ìrọ̀rùn fún gbogbo wa. jama musulumi ẹ̀rí òjíṣẹ́ lánàá Muhammad sallallahu alayhi wa sallam anabi ọlọ́run bá alẹ́ kí ọlọ́run sọ fún anáàlú Qur'an tó fi máa jẹ́ pé òyì yóò máa jẹ́ ní tí ó tún máa jẹ́ ìṣèwàlákìn tí gbogbo anabi Muhammad tí gbogbo àwọn anabi máa ń jíṣẹ́ fáwọn ọjọ́ wọn gbólóhùn kan tí wọ́n máa ń sọ náà ni wípé wáyà káwò mo gbogbo ẹ̀yin ìjọ mi la as'alukum alayhi ajmalan mi bí n léde kẹ́ ẹ san mi ní owó ọ̀yà kankan mi ò lè sọ pé kẹ́ ẹ máa fún mi lówó mi ò sọ pé kẹ́ ẹ máa bùn mí ní nǹkan ẹni àjèrìyà ẹ̀san mi tí mo fẹ́ gbà àlàlá lọ́dọ̀ ọlọ́run ọba àlá nìkan ṣoṣo wàá máa ọba àlékiọlá ń sọ fún wa yìí pé gbogbo ẹni tí ó bá jíṣẹ́ ọlọ́run gbogbo ẹni tí ó bá jíṣẹ́ ọlọ́run gbogbo ẹni tí ó bá ṣètò ọlọ́run ó gbọdọ̀ ní tí ó mọ̀ sí lẹ́gbẹ̀ẹ́ tí òfin ní lè jẹ haram tí òfin ní lè parọ́ fún yàn tí òfin ní lè lu yẹn jìbìtì tí òfin ní lè ṣe tí ọba àlékiọlá tani Muhammad tí ò sọ dọba níṣẹ́ ọwọ́ lọ́wọ́ ó lè sọ òdodo bọ́ ọba ní tóun jẹ tóun fi ń pawọ́ tóun fi ń rí nǹkan jẹ ó lè sọ tọ́ba àlékiọlá tó sọ abẹ́lẹ́ ọba àlékiọlá ìlú wa táwa yìí ọlọ́mọ jẹ́kọ́ bàjẹ́ abẹ́lọ́wọ̀n bá lékiọlá gbogbo àwọn tí wọ́n jíṣẹ́ ọlọ́run gbogbo àwọn alfa àwọn aima àwọn mukadam kọba lékiọlá kó kún gbogbo wọn lọ́wọ́ kó ṣe wọn lẹ́ni tọ́já sí wípé ayé ọmọ wa gbogbo ohun tí ọba lékiọlá sọ tani Muhammad tó sọ fún gbogbo wa àwa kíra wa ìpè àkó oríire náà kọlọmọsáàjì kórè náà bá wa kalẹ̀ èyí ni èyí tí ọba àlékiọlá tọrọ wa láti sọ fún gbogbo jàmáà mùsùlùmí abẹ Ọlọ́run kó fún wa lágbọ́yé kó jẹ́ kí mọ̀ọ́nì wa kó jókòó kó jẹ́ kí mọ̀ọ́nì wa tó máa lékún sí i kó wá ṣe wá ní mùsùlùmí òdodo allazina yastami'una al-qawla àwọn tí ó gbọ́rọ̀ ọlọ́run wa yattabi'una ahsana tí wọ́n sì máa tẹ̀lé gbogbo tó bá lékè lọ́sà tá ní muhammad sallallahu alayhi wa sallam tí ó jẹ́ nítọ́já sí yóò pé lálẹ́ kìyàmà ajẹ́rè níwájú ọlọ́run nílẹ̀ ayé ń bí náà a sì alaykum wa rahmatulah wa barakatuhu.